onírẹ̀ mi o kò ní rẹ̀ mi tọkọtọkọ kò ní rẹ̀ mi tọmọtọmọ kàkà kó rẹ̀ mi máa múra ẹ̀ ọlọ́fẹ́ gbéra yorùbá ṣáá ló sọ yẹn mi tún fìdí ẹ̀ múlẹ̀ fún mi ní àwa a o fi a o sáré a o àdúrà ni mo gbà wí tiẹ̀ kò ní rẹ̀ tọkọtọkọ kò ní rẹ̀ tọmọtọmọ kò ní rẹ̀ tilétilé kò ní rẹ̀ ti gbogbo ẹbí mo ní kò ní rẹ̀yìn gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ kò ní rẹ̀yìn gbogbo etí tó ń gbọ́ mi níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi kò ní rẹ̀ wá gbogbo wa ẹ jẹ́ kí n fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Ògo Ìgbàlà lénìí gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé kò ní rẹ̀ ẹ́ tilétilé kò ní rẹ̀ ẹ́ tọmọtọmọ bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run ọba mi ọba òkè a máa fi ìṣọ́ ẹ̀ a máa fi ṣọ́ wa a máa fi ààbò ẹ̀ a máa fi bò wá àjálù ibi kò ní jálu ẹnì kankan wa orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ aya Olúwa ṣeun ńlá fún mi ẹ̀yìn èmi mò ń kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lórí Orísun tẹlifíṣàn tiwa ni ẹ ẹ̀yin bá mi wá nǹkan fìdílé kájọ máa ṣe ètò ìbò lénìí ẹ kú ti mọ̀ pé lórí ètò Ògo Ìgbàlà la ti ń wá ojú Ọlọ́run ibẹ̀ la ti ń yin Ọlọ́run ibẹ̀ la ti ń gbé Ọlọ́run ga ní gbogbo ìgbà Bíbélì sọ wípé ká wá Olúwa nígbà tá a lè rí ká pè é nígbà tó wà nítòsí ẹ̀hún ló mú wa tá a fi ń ṣe gbogbo eléyìí tá à ń ṣe lénìí kẹ́ rí o ètò tèní ara ọ̀tọ̀ ara ọ̀tun òun náà ni ó bá dé nítorí pé kí ni o ọmọ ọba hmm. Precious Sam kí n tẹ̀ tó béèrè kankan lọ́wọ́ yín mo rí pé ẹ gbé jìtá dání ní ìṣẹ́jú kan péré nítorí pé àkókò wa ò pọ̀ ẹ bá mi sáré fi jìtá yẹn kí àwọn aráalé Precious Sam gọ́gọ́ kọ́ rí Precious Sam ọmọ ọba. When you see me dancing. I rejoice in. I've got many reasons in the season to be happy. Oh, oh, oh, oh. oh, Ọmọba, ah, ẹ má bá wí oh, Ọmọba ni o. Ọmọba ni o. ni mo ṣe ń jó adé orí la fi ń mọba ìlẹ̀kẹ̀ la fi ń mọ̀ joyè láàfin o. Ah, ah, ó jù Precious Sam ṣé ló dàgbé ká tiẹ̀ máa jó lọ. àbí o ijó náà ló yẹ ká máa ah, jó. jókòó láti gbọ́ láti ẹnu yìí. ẹ ṣeun púpọ̀ lóòótọ́ ẹ ṣe púpọ̀ atọ́kùn ẹ kú déédé àsìkò yìí o orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Adéyínká Adégbùyí apostoli lèmi jẹ́ nídìí iṣẹ́ ìránṣẹ́ yìí ní wákàtí yìí mo fẹ́ bá wa sọ gbólóhùn bíi ẹyọkan àbí méjì nípa gbígbádùn iṣẹ́ olúwa olúwa fẹ́ kí gbogbo àwọn ọmọ rẹ̀ kí wọ́n jẹ ìgbádùn ohun tó ti ṣe sílẹ̀ ó dẹ̀ fẹ́ kí gbogbo wa nípìn nínú ohun tí jésù ti ṣe fún wa ó ti kú fún wa ó ti wọnú ilẹ̀ fún wa ó jíǹde nítorí tiwa ó sì lọ sórí òkè bẹ́ẹ̀ ni bible sì fi yé wa pé nígbà tí ó lọ sókè ó fi ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ohun rere ránṣẹ́ sí àwọn ọmọ rẹ̀ ó sì yẹ káwọn ọmọ rẹ̀ ká máa gbé nínú ọlá ni kò ń ṣe pé ká máa jìyà hmm. bí gẹ́gẹ́ bí ọmọ jésù tá a ti gba jésù tá a dẹ̀ ti jẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ àti omi ara rẹ̀ tá a ti gbẹ ara ara rẹ̀ jẹ ó ṣe ló yẹ ká máa gbádùn ní ayé ká máa yọ̀tọ̀ mi hmm. ṣùgbọ́n oríṣiríṣi nǹkan ló ń dí wa lọ́wọ́ tí ò hmm. jẹ́ ká gbádùn ohun tí Jésù ti ṣe fún wa hmm. àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní àdúrà hmm. ǹjẹ́ ìwọ ń gba àdúrà rẹ déédéé onígbàgbọ́ gbọ́dọ̀ máa gbàdúrà kò sí bí a ṣe fẹ́ rí èrè ní iṣẹ́ Kristi àti ohun ìrìnsẹ̀ Kristiẹ́nì láì gba àdúrà déédéé bíbélì fi yé wa nínú ìwé Second Kings verse eighteen I mean chapter eighteen pé Elijah the prophet lẹ́yìn tí ó sọ fún Ahab ìyẹn ọba àwọn ọmọ Israẹli nígbà yẹn ó sọ fún pé Ọlọ́run yóò rọ̀ òjò ìwọ máa lọ lọ jẹun kó lọ sinmi òjò ń bọ̀ lẹ́yìn tó sọ yẹn tán ó wá bẹ̀rẹ̀ ó padà lọ sórí òkè ó lọ bẹ̀rẹ̀ sí gbàdúrà tẹ bá wo báíbù yín dáadáa ó wà ń bẹ̀ pé ṣe ló fi orí rẹ̀ pamọ́ sáàrin orúnkún rẹ̀ hmm. tó bẹ̀rẹ̀ sí gbàdúrà hmm. ó wá bẹ̀rẹ̀ sí gbàdúrà títí títí títí tí òjò fi rọ̀ Hmm. tí ò bá gbàdúrà òjò ò ní rọ̀ o a kò lè fi ẹnu lásán ṣe hmm. àdúrà ló lè ṣe ohun gbogbo fún kìrìsìtẹ́nì hmm. ọ̀rọ̀ ọlọ́run dẹ̀ ti fi yé wa pé kìrìsìtẹ́nì tí ò lè gbàdúrà ó kàn dàbí ẹni tí ewé tó wà lórí omi ni ìjì omi á kàn máa yí káàkiri bó bá ṣe fẹ́ ni ṣùgbọ́n kìrìsìtẹ́nì tó lè gbàdúrà tó bá sọ̀rọ̀ tó dẹ̀ fi àdúrà tì oríṣiríṣi ohun ìyanu ni ó ṣẹlẹ̀ so number one ìyẹn tó jẹ́ àkọ́kọ́ nígbà ìgbáradì láti jẹ èrè iṣẹ́ olúwa ni pé kìrìsìtẹ́nì gbọ́dọ̀ gba àdúrà dáadáa that is the first point. ká wa lámùrè àdúrà. bẹ́ẹ̀ni the second one ta níbí ni pé attitude ìyẹn tó túmọ̀ sí pé ìwà hmm. ìwà wà very important hmm. attitude ta kọ sí ìwà ta kọ sí iṣẹ́ wa ó mátà púpọ̀ ìwọ tó ń wáṣẹ́ fún tó ti bá ẹ wáṣẹ́ tó wá di àkókò tó yẹ kó lọ síbi iṣẹ́ tó ń dé late ò pẹ́ débi iṣẹ́ ò tún débi iṣẹ́ ò bọ̀wọ̀ fọ́gà ò débi iṣẹ́ iṣẹ́ tó ń yà lẹ̀ fún ẹ ò ṣe déédéé ó ní ẹ ṣèbọ́ ọlọ́run ti ṣiṣẹ́ fún mi ọlọ́run ti gbọ́ àdúrà mi mo ti gbàdúrà hmm. kí ló wá dé tí máa máa yọra mi lẹ́nu hmm. ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé kí ni bíbélì fi yé wa pé ẹni tó di iṣẹ́ mú déédéé òun ni ó dúró sí iwájú àwọn ọba àti hmm. àwọn èèyàn tó ní òkìkí. bẹ́ẹ̀ni ẹni tí ò ṣe iṣẹ́ ẹ̀dẹ́dẹ́ kò lè dúró níwájú wọn iwájú àwọn èèyàn ìdọ̀tí ni òdúró sí nítorí pé kí ni tó bá fọwọ́ yẹpẹrẹ mú iṣẹ́ rẹ ò lè rí gbega lẹ́nu iṣẹ́ rẹ hmm. tó o bá dẹ̀ sí gbega owó ò lè tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ti encounter in my work of Christianity nídìí iṣẹ́ hmm. tó yẹ pé wọ́n lọ gbàdúrà ní hmm. tó yẹ wà níbi iṣẹ́ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ àsìkò àdúrà bíbélì fi yé wa pé olúwa ṣe iṣẹ́ fún ọjọ́ mélòó ọjọ́ méje ó sì fi ọjọ́ kẹjọ ó fi sinmi ṣiṣẹ́ fọjọ́ mẹ́fà. ó fi iṣẹ́ ọjọ́ mẹ́fà. bẹ́ẹ̀ni ó fi ọjọ́ dẹ̀ fi ọjọ́ keje ó fi sinmi. nígbà tí olúwa bá ṣiṣẹ́ fún ọjọ́ mẹ́fà tó sinmi lọ́jọ́ keje ó dẹ̀ sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ọjọ́ mẹ́fà ni kẹ́ fi ṣiṣẹ́ ọjọ́ keje ẹ fi sinmi ṣùgbọ́n nígbà táwọn èèyàn bá ti ń fi ọjọ́ mẹ́rin àbọ̀jọ́ márùn-ún sinmi tó fi ń ṣeré ọjọ́ mélòó ló fẹ́ fi ṣiṣẹ́ hmm. tó o bá dẹ̀ ṣiṣẹ́ kí lo ṣe fẹ́ rówó bíbélì ti sọ fún wa pé as long as ti ilẹ̀ yìí ilẹ̀ tá a fẹsẹ̀ tẹ̀ yìí tó bá exist àsìkò ìfúrúgbìn àsìkò àti kákò àti ká èrè hmm. kò gbọ́dọ̀ miss lóyìnbó wá ní time of harvest àti time of sowing. Mm kò lè miss as long as this earth remains so tí ìwọ bá fúrúgbìn o gbọ́dọ̀ ká èrè ni so ìwọ tó fúrúgbìn o lè ká èrè so tá bá ní o lọ síbi iṣẹ́ o ò fáwọn tó senior o respect anybody o ò punctual o ń dé late wọ́n tún fún ẹ níṣẹ́ o ṣe déédéé o wá ní o expect pé wọ́n á promote ẹ nígbà tó ń pín owó oníwọ̀n pín owó kàn ẹ́ báwo hmm. lowó ṣe fẹ́ kàn ẹ́ kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ ṣọ̀lẹ láyé táwa ìyẹn ni ìkejì tí mo fẹ́ sọ. So ìkẹta ni pé tí ọlọ́run bá tẹ̀ ti fún ẹ níṣẹ́ yìí wípé o ti gbaṣẹ́ àbí òun tajà ọjà rẹ ó ń lọ déédéé mélòó nú owó tó pa ló ń mú padà lọ fi dúpẹ́ lọ́wọ́ olúwa hmm. ṣé ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n là lójú àbí ẹni tí wọ́n ti jésù tó tó tó tó mú láradá hmm. mẹ́wàá nú wọn ló mú láradá nínú àwọn adẹ́tẹ̀ ọ̀kan ṣoṣo ló padà wá dúpẹ́. Hmm tí ìrẹ́ bá padà lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún ẹ ní agbára àti pawó kò sí nǹkan tó pọ̀ jù ńbẹ̀ o gbọ́dọ̀ mú lára nǹkan tọ́lọ́run ti ṣe fún ẹ kó o dá padà sí ilé ìjọsìn so that ẹ ilé ìjọsìn náà á lè máa gbòòrò wọn á lè ṣe irú nǹkan tí wọ́n ṣe fún ẹ wọ́n á lè máa ṣe fẹ́lòmíì hmm. so that Ọlọ́run tó ń wù ẹ́ pé ọmọdé yìí ó mọ̀ dúpẹ́ á lè ṣe ẹ́ ní oore sí hmm. lọ́jọ́ ọ̀la láìsí eléyìí ó máa ṣòro fún ẹ̀dá láti máa rí ìgbéga olúwa ohun kí gbogbo àwa ọmọ ẹ̀ ká lówó ká lọ́lá ká wà ní àlàáfíà ara hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọn ọ̀rẹ́dì láti gbádùn nǹkan tó lọ́ọ́ ṣe fún wa. ẹ ṣe ìránṣẹ́ olúwa ẹ ṣe hmm. ni ọ̀rọ̀ ọlọ́run ó sì ń wọ̀ mí lára ó wọ̀ mí ní akínyẹmí ó jẹ́ wípé a ti máa ní apá kejì iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ yìí nítorí àsìkò. ẹ káàbọ̀ padà sórí ètò Ògo Ìgbàlà bẹ́ẹ̀ ni dá mi lójú pé à ń gbádùn ètò Ògo Ìgbàlà yìí bá a ti ń wá ojú olúwa lénìí ó sì di dandan náà kárí ojú olúwa ká tó kúrò lórí ètò bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé Precious Sam wọ́n sì wà pẹ̀lú mi lórí ètò ẹ kú ìjókòó Precious Sam. ẹ ṣe o mo dúpẹ́. ẹ lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ fún wa lọ wípé kí àwọn ìránṣẹ́ ọlọ́run kan ṣàgbárùkù ti àwọn olórin ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bẹ́ẹ̀ ni nísìnyí mú tó ètò wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín kí n tó lọ sí abala orin mẹ́ta èmi pẹ̀lú yín náà láàjọ ṣe ẹ farabalẹ̀ kẹ́ ẹ fẹ̀yìntì dáadáa pẹ̀lú mi ìbéèrè ilé tí mo fẹ́ béèrè ni pé àwo orin tẹ́ ti ṣe ó tó bíi mélòó. mo ti ṣàwo orin mẹ́rin nípa orí ọ̀fẹ́ ọlọ́run mo dẹ̀ ti ní fídíò bíi sixteen videos ó wà ní YouTube. ah olúwa ṣeun sixteen videos kò easy o láti ṣe fídíò látòrí alákọ̀ọ́kọ́ sí dórí mẹ́rìndínlógún olúwa túbọ̀ máa sọ agbára yín a máa sọ di ọ̀tun kí wọ́n ní káwọn èèyàn máa retí lọ́dọ̀ yín. ẹ nípòrí ọ̀fẹ́ ọlọ́run a máa ń ṣe annual concert tí a máa ń pè ní precious concert ó ń bọ̀ lọ́nà lágbára ọlọ́run bó bá ṣe tá a bá ṣe ń prepare sí a máa jẹ́ kẹ́ mọ̀ àwọn videos mi tó dẹ̀ tún ń bọ̀ lọ́nà àyànfẹ́ àṣà ni wọ́n bẹ́ẹ̀ wọ́n ń bọ̀ náà tá a máa hmm. release lágbára ọlọ́run. a ṣe é ṣe lágbára ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ tí wàá sọ sí pé concert ń bọ̀ lọ́nà ẹ sì mọ̀ pé Eh, arábìnrin ọlá tó jókòó tì yín náà olórin ẹ̀mí ni wọ́n gẹ́gẹ́ bíi tìyín pàápàá mm. so ẹ máa rántí wa ẹ sì ti fẹ́ sọ fún mi sí pé ara nǹkan tá a máa máa retí náà ni tẹ bá máa ṣe collaboration pẹ̀lú ọlá ẹ sọ fún àwọn aráalé kan gbọ́. kò sí tọ́lọ́run ò lè ṣe láìpẹ́ ọlọ́run á ṣe. ẹ aráalé ṣẹ̀rí pásọ sam wọn ti jẹ́rìí níwájú ilé ẹjọ́ yìí wípé àwọn máa ṣe collaboration pẹ̀lú atọ́kùn ètò ògo ìgbàlà tó jókòó tì yín olúwaṣeun adúpẹ́pẹ́pẹ́ àpèyìn ẹ̀jẹ̀ wà ṣé tí máa tún pè yín lọ́jọ́ mi ẹ̀ máa dáhùn. nípa orí ọ̀fẹ́ ọlọ́run a máa dáhùn. olúwaṣeun ní báyìí mo fẹ́ kọjá sí abala orin mẹ́ta tó pèrègede lọ́sẹ̀ yìí tá a máa wò ẹ̀ tájọ máa yànnà náà ẹ̀ orin àkọ́kọ́ ni mo pè ní orin Mike Abdul Kórèdé. Mm. Hmm. Precious Sam Kórèdé Mike Abdul kí lẹ lè sọ sí ìgbékalẹ̀ orin yẹn bí àwọn èèyàn ṣe tẹ́wọ́ gbà á àti fídíò orin náà tó ṣe mọ́lẹ̀ kí lẹ lè sọ. ẹ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ nípa tó study music gẹ́gẹ́ bí musicologist ṣe rí láti mo like progression orin ẹ̀ movement ẹ̀ mo like pé guitar ló introduce ẹ̀ mo dẹ̀ like vocal tá lọ wo àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó gbé síbẹ̀ hmm. mo mo like ọlọ́run fún Bra Mike ní orin yẹn láti kọ hmm. ó dẹ̀ jẹ́ mo dẹ̀ mo dẹ̀ like interpretation ẹ̀ then video tí wọ́n tún shoot fún ó clean concept láti ìbẹ̀rẹ̀ mo ṣe nígbà tó máa parí fídíò yẹn mo hmm. like bí ó ṣe gbé àwòrán tara ẹ̀ kúrò tó fi Jésù Kristi sí ẹ̀mí ọmọ ọba nìyẹn ẹ̀mí <laughs> ọmọ ọba òun ló máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀. ó ga o. ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. olúwa ṣeun. Kórèdé Mike Abdul ẹ ti mọ̀ náà pé lórí ètò Ògo Ìgbàlà ní abala táwa yìí a kì í bá wọn hèèrà tí ò lọ́mọ nú àti rí i pé Kórèdé Mike Abdul ó tó gbangba sùn lọ́yẹ́ òun la ṣe fi sí ara àwòrí mẹ́ta tó pèrègèdè lọ́jọ́ tèmi àwòrí kejì táwa máa sọ̀rọ̀ lé lórí òun náà ni lọ́gán tí ó dé àti àǹtí tọ́pẹ́ àlàbí pẹ̀lú tiwa ìbèlò kí lẹ́yìn kí lè lè sọ sí. orin ẹ̀mí lórí yẹn n tó dẹ̀ yà mí lẹ́nu jù ni pé kì í ṣe orin tí wọ́n lọ ṣe bíi studio production hmm. well, yes it was all recorded nínú in, in a studio a live recording hmm, nǹkan tó jẹ́ just piano kó dá yàtọ̀ nìyẹn just piano and her voice and the delivery was so like was, was God hmm. ọlọ́run wà lẹ́yìn orin yẹn ẹ̀rí bó ṣe drop báyìí ló káàkiri ìmísẹ̀ ẹ wọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn gbé oníròbìnújẹ́ ọkàn ó gbé kúrò nínú kòtò hmm. ó gbé pé wá wọ́n ti ẹ̀tì rẹ̀ wọ́n ti pè wọ́n lólóṣìírí hmm. kò mátà ohun tí ọlọ́run lè ṣe hmm. ẹ̀mí ọmọ ọba nìyẹn. òní náà ó sọ pé lọ́gán tí ó dé olùgbàlà ayé mi létò mo ń gbàládùra fún gbogbo ojú tó wò mí pé olùgbàlà máa dé lọ́gán sínú gbogbo òṣòro kóhùn tó yòówù tẹ̀ ń kojú lọ́wọ́lọ́wọ́ orin ẹlẹ́kẹta táwa máa sọ̀rọ̀ lé lórí náà lórí abala táwa yìí òun ni orin tí a pè ní ọmọ ọba by Precious Sam a fi ṣe gbé o nítorí pé orin ọmọ ọba náà pàápàá ó tó gbangba sùn lọ́yẹ́ ó pèrègede òun la ṣe fẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ Precious Sam ẹ bá wa sọ̀rọ̀ ń pa ìdí orí ọ̀fẹ́ ọlọ́run ni mo rí gbà lórí fídíò ọmọ ọba mo dẹ̀ wish káwọn èèyàn lọ wò ó kán wò ó lórí YouTube kán download ẹ̀ kí wọ́n fi ránṣẹ́ sáwọn èèyàn káàkiri a sọ nípa culture wa a sọ a gbé Yorùbá lárugẹ ẹ wọ àwọn ìlú tí a lò hmm. nínú ẹ kò ń ṣe táwọn èèyàn máa ń tẹ̀lé ìlú bẹ́ẹ̀ ni àti ìlú ńlá yẹn ìlú ńlá yẹn ń ṣèlú tẹ́lẹ̀ téèyàn lè rí lẹ́nìwíà hmm. and. Uh, ẹ jẹ́ ká ẹ jẹ́ kán wo fídíò yẹn káwọn fúnra wọn kán kán gba ẹ̀mí ọmọ ọba ẹ̀mí láti yin ọlọ́run hmm. láì wo tó ń ṣẹlẹ̀ láì wo pé ọ̀rọ̀ òṣèlú yìí ọ̀rọ̀ campaign àti ẹ̀mọ̀ bóyá a ló máa wọlé àbí bí anybody tó bá tiẹ̀ wọlé ẹ̀mí hmm. láti kàn ti máa sọ pé ọlọ́run a fi nàìjíríà sọ́wọ́ ẹ̀ kó hmm. bà lé gbogbo wa ẹ̀mí láti máa fi ọlọ́run ṣe àkọ́kọ́ ní gbogbo nǹkan. ọmọ ọba by, eh, Precious Sam Ayọ̀délé èmi gan tún fi òǹtẹ̀ lù ú nítorí pé àwòrán ẹ̀ ó mọ́lẹ̀ ó ṣe rekete ọ̀pọ̀lọpọ̀ àwọn oníjó ti tiwantiwa ni wọ́n wà nú ẹ̀ pàápàá jùlọ àgbékalẹ̀ orin yẹn ó ó ó ó ó deep bí àṣà àwọn olóyìnbó ẹ màá rọ ẹ sọ pé fáwọn aráalé lẹ́kọ̀ọ́ pé kọ́ lọ wò ó bó ni wọ́n á ti rí wò ó ẹ sáré bá mi oh, sọ yẹn wọ́n lè download ẹ lórí youtube ó lè wà lórí boomplay precious sam ayọ̀délé youtube channel ó wà lórí tẹ́ bá lọ sí instagram ẹ lè follow mi láti get àwọn update ẹ precious sam ayo ó wà eh, níbẹ̀. mi tẹ̀ tí ìbéèrè yẹn ṣùgbọ́n nígbà tẹ́ kúkú ti ń sọ ẹ kúkú wá bá mi sọ fún àwọn aráalé níbo gangan làwọn aráalé ti lè bá yín pàdé gbogbo àwọn social media yín ẹ bá mi sọ fún ọ. Eh, facebook ni precious sam ayọ̀délé Twitter mi Precious ayo, then uh, Instagram Precious Precious Ayọ̀délé. Precious Sam Ayọ̀délé wọ́n ní kẹ́ lọ bá wọn wo àwo orin ẹ má gbàgbé pé orí abala orin mẹ́ta tó pèrègede òun náà la wà lórí ètò Ògo Ìgbàlà lórí Orísun tẹlifíṣọ̀n orin mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n pèrègede a ò tiẹ̀ mọ ẹyọ kan tá a lè fún wípé òun ló máa gbégbá orókè ní abala tá a wà yìí wọ́n fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo ojú tó ń wò mí pátápátá bóyá ìwọ jẹ́ olórin ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ kó àwọn orin jáde tó sì dá ọ lójú pé àwọn orin yìí o wọ́n pèrègede pè mí àbá ẹ kó síta lórí ètò Ògo Ìgbàlà bẹ́ẹ̀ ni Precious Sam kó tó di pé ẹ máa dágbére fún àwọn aráalé ní èní tá a pè yín wá sórí ètò Ògo Ìgbàlà yìí ẹ bá mi sọ bẹ́ẹ̀ ṣe máa ń gba ìmísí orin bóyá kígbà tẹ bá fẹ́ ṣe orin kí ló máa ń fún yín ní ìbísí. ẹ ẹ̀mí ọlọ́run òun ló máa ń fún mi and púpọ̀ ìgbà mo máa ń develop ẹ̀ tí n bá wà ní toilet. wà ẹ mo máa ń má tó wà ní toilet mo máa ń develop àwọn orin mi púpọ̀ púpọ̀ ṣùgbọ́n all the time ọlọ́run lè fún mi lórí street kí n kàn wo ohun tó ṣẹlẹ̀ ládùúgbò kí n wo ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè mo láwọn orin tó sọ nípa ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè yìí mo láwọn hmm, orin lóṣù ó tiẹ̀ ti dà níbi tẹ́ ẹ dé yìí ẹ̀mí ọlọ́run fún yín ní ìmísí ẹ sì gbé jìtá dání ẹ fi kí àwọn aráalé tó di pé ẹ dágbére fún wa tán pátápátá àwọn ìmísí yẹn káwa gan rí ká gba díẹ̀. mo ní jésù ní bàbá o mo ní jésù ní bàbá mo ní jésù ní bàbá o mo ní jésù ní bàbá kò nà mí. bàbá tí mo ní kò nà mí bàbá ẹnì kẹ́ni máa má dán wò mo ní Jésù ní bàbá. ẹ ṣe Precious Sam ó ga jù lénìí àti gbọ́ ohùn lẹ́nu yín àdúpẹ́ gan wípé a pè yín ẹ̀dẹ̀ wá ẹ̀dẹ̀ jẹ́ wa lé àti ọ̀nà tẹ́ fi sílẹ̀ láyọ̀ náà lẹ máa bá. ẹ àníríjú báyìí lọ ní abala tí a wà yìí a fẹ́ máa lọ sí òkè lọ́hùn nígbà tí n bá fi padà dé a ti bọ́ sí abala agbo ọgbọ́n pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run alààyè tó máa bá wa sọ̀rọ̀ lénìí wọ́n ti wà níkàlẹ̀ nígbà tí ẹ bá fi máa padà rí mi ẹ rí èmi àti wọn lórí ìjókòó à ń bọ̀.